بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba atọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kí ọmọ bá wọn àti àwọn ará ilé wọn tí a mọ̀ sí alubait etí òní tí a mọ̀ sí ọjọ́ kẹrìndínlógún nínú oṣù ramadan ètò yín ètò wàhúdani wàbúṣọrọ yóò bẹ̀rẹ̀ báyìí ká tí ó gbìyànjú ká àpèrè tẹ́ẹ̀dì kí á àwọn olùmọ̀ wa àwọn olùmọ̀ wa náà ni àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n ti bá wa ṣe ètò náà bọ̀ láti ìbẹ̀rẹ̀ àwọn náà ni wọ́n bá wa ṣe lónìí náà kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn àmín àti síwájú sí bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nínú ìdánilẹ́kọ̀ọ́ àtúnṣíwájú a sọ nípa ìbéèrè táwọn èèyàn máa ń ṣe wípé kí ni túmọ̀ ìdáhùn gbọ́pọ̀ wá nínú hadith panabi sallallahu alayhi wa sallam ó sọ wípé khalaqallahu adama ala suratihi pé ọlọ́run ṣẹ̀dá nabi adama alayhi salam lórí àwòrán rẹ̀ kí ni túmọ̀ hadith yìí akọ́ni pé hadith yìí báyìí hadith ni tó ṣe kó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ó ń bùkátà kéèyàn farabalẹ̀ gbọ́ yé torí pé tó máa sọ pé khalaqallahu àdámà ala suratihi ọlọ́run dá ádámà lórí àwòrán rẹ̀ orúkọ méjì ńlọ wá nínú hadithi yìí àti adam khalaqallahu àdámà allahu nínú hadithi yìí gẹ́gẹ́ bíi nahwu ti ṣe girama Lárúbáwá ti ṣe gbé wa ádámà oní maf'ulun bihi ọlọ́run lẹni tó ṣiṣẹ́ ádámà lẹni tí ọlọ́run ṣe ní sẹ́ńbì ó túmọ̀ sí pé ọlọ́run dá ádámà ala suratihi híye à ń pè ní dhamir ìyẹn ni pronoun ibo ni pronoun yọ padà sí pronoun lédè lárúbáwá ya'udu ad-damiru ya'udu ila aqrabi madhkur ó máa ń padà sí di ìta wíkàyìn àgbẹ khalaqallahu àdámà ala suratihi yẹn ni pé ọlọ́run dá ádámà nígbà tá a bá ní pronoun padà sọ́dọ̀ ádámà náà tóró ni wọ́n wí káyìn ajẹ́kọ́ ọlọ́run dá ádámà lórí àwòrán ádámà ìtumọ̀ àdìsí yẹn as far as Arabic grammar is concerned yẹn ni pé ọlọ́run dá ádámà lórí àwòrán ádámà ṣùgbọ́n tẹ́ bá sọ pé ọlọ́run dá ádámà lórí àwòrán ádámà kò nítumọ̀ kò nítumọ̀ bí ní ìsìnkí sọ pé ọ̀sẹ̀nu bí ẹnu ara rẹ̀ ọ̀sẹ̀nu bí ẹnu ara rẹ̀ eléyìí ká rẹ̀ ara rẹ̀ náà lẹ́nu ara rẹ̀ bí ẹnu bàbá rẹ̀ ọ̀sẹ̀nu bí ẹnu ìyá rẹ̀ Hmm. a tún á lọ wẹnu bàbá rẹ̀ pé sóòótọ́ lẹ̀ ń sọ sẹ́nu rẹ̀ dàbí ti bàbá rẹ̀ á lọ wẹnu màmá rẹ̀ pé sóòótọ́ ah, ni sẹ́nu rẹ̀ dàbí ti màmá rẹ̀ eléyàn ló máa nítumà tọ́ nítorí wípé hamlul kalami ala at-ta'sisi awla min hamlihi ala at-ta'kid bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àsùn wọ́n ní kí wọ́n gbé ọ̀rọ̀ sórí bí ó ti ṣe mútùmá tuntun wá ó lágbára ju ká gbé sórí bí ó ti ṣe jẹ́ pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ náà ló tún fún lágbára lọ torí ẹ̀ eléyìí lọ́ọ́ amúwádìí wa lórí àdìsí yìí so ṣeéṣe kó jẹ́ pé pronoun yẹn ó padà sí ìdí orúkọ tó dínà eléyìí tó yapa sí òfin tó wà lédè lárúbáwá pé lédè lárúbáwá pronoun máa ń padà sí ìdí orúkọ tó súnmọ́ jù ni kìí ṣe orúkọ tó dínà sí jù nínú àdìsí orúkọ tó sì dínà sí jù òun náà ni orúkọ ọlọ́run allah orúkọ tó súnmọ́ jù nínú orúkọ ádámà aṣọ pé tó bá padà sórí ádámà àdìsí yẹn ìtumọ̀ rẹ̀ yóò já sí pé ọlọ́run dá ádámà lórí àwòrán ádámà kò nítumọ̀ kan lọ títí tó bá sì sọpọ́ padà sọ́dọ̀ ọlọ́run ẹnìkan tí oníbèrè fi túmọ̀ rẹ̀ pọ́lọ̀ ń dá ádámà lórí àwòrán ọlọ́run lórí àwòrán ọlọ́run ẹni tí oníbèrè gbọ́nu tó gbọ́yé nu tó ń fi ṣèbéèrè ṣùgbọ́n tá bá gbé sábẹ́ Arabic grammar kò túmọ̀ síbẹ̀ si ìwọ lọ gbọ́ yé bẹ́ẹ̀ àmọ́ tó bá tiẹ̀ tún wá túmọ̀ sí bẹ́ẹ̀ náà àlàyé tún wà lórí rẹ̀ àkọ́kọ́ àdìsí yóò ṣe gbọ́ yé láì mọ sábàbí tó bí kí ló dé tànà bí fi sọ̀rọ̀ yìí ó yẹ ká mọ̀ nínú òfin ṣẹ̀ríà àwọn nǹkan kan wà tá a máa ń pè ní asbabu nuzul falquran sábàbí táyà alquran fi wà àmọ́ ti hadith a ní nǹkan kan tá a ń pè ní asbabu wurudil hadith àwọn sábàbí tó máa ń mú kí àdìsí ó wà àwọn sábàbí yìí báyìí tó bá jẹ́ pé aya alukurani tó wà a lè gbọ́yé láì mọ sábàbí tó fà á a jẹ́ pé sábàbí yìí òun náà yóò dà gẹ́gẹ́ bí ara aya yìí ni nítorí pé a lè gbọ́ aya yìí láì mọ sábàbí rẹ̀ eléyìí là ń pè ní al-ibratu bi khususi sábàbí la bi yẹn ni pé sábàbí ni ó darí wa lọ sí ìdí ìtumọ̀ tá a fún àyà yìí kì í ṣe pé báyà yìí ti ṣe wà tó bá wá jẹ́ pé sábàbí yìí ọ wà ṣùgbọ́n a lè gbọ́ àyà yìí láì jẹ́ pé a mọ sábàbí yìí báyìí a sọ pé al-ibratu bi umumi al-lafzi la bi khususi as níta nílò ní gbólóhùn rẹ̀ tọ́fẹ̀ tó gbòòrò kì í ṣe sábàbí rẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa bẹ́ẹ̀ náà ni hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tádìsì bá wa lọ́nà tó ṣe pé a lè gbọ́ yìí àfi ká mọ sábàbí rẹ̀ sábàbí yìí a jẹ́ pé ká mọ ń parẹ́ náà yóò sì di bí ìgbà tó ṣe pé abala kan ló nínú ẹ̀rí yìí àmọ́ tá a bá ti lè gbọ́rọ̀ yìí láì mọ sábàbí rẹ̀ láti sọ sábàbí yẹn mọ́rọ̀ lápèjúwe ó ní omi rẹ̀ mọ́ ó lè fọ nǹkan mímọ́ òkú ń rẹ̀ ó sì Ah, bọ́bá yìí ká dìtì wọn abádákẹ́ bẹ́ẹ̀ èké ni nǹkan tó mọ́ tó lè fọ nǹkan mímọ́ gbogbo ọmọ wa ká ní kí ni tó ṣe pókú ń betí rẹ̀ ẹ̀tọ́ ni ká jẹ gbogbo ọmọ wa ká ní ṣùgbọ́n látàrí mímọ̀ sábàbí rẹ̀ ah, ó wá yé wa pé àṣentánà bí ń sọ ní ajẹ́ sábàbí yìí ó ti di abala kan náà rọ̀ ìgbà tí àwa wádìí kí ni sábàbí rẹ̀ asọ́kùnrin kan ló béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi tá à ń bá ń sin ìrìnrìn àjò gborí òkun a máa gbómi lọ́wọ́ omi tá a sì máa gbé lọ́wọ́ yìí bá a bá ní ká máa lò ó láti fi ṣàlùwàlá a ní lómi tó yẹ ká mu a sì mọ̀ kómi òkun kò rọrùn láti mu tó rọ̀hàn yọ̀ sáà lè gbé omi wa tá a ní lọ́wọ́ ká máa mu òun ká máa wá bomi òkun fi ṣàlùwàlá bá a bá fẹ́ ṣàlùwàlá bí anabi sallallahu alaihi wasallam ni huwa tahuru ma'uhu al-hillu maytatu omi rẹ̀ mọ́ ó lè fa nǹkan mímọ́ ìyẹn omi òkun oku ń bẹ tí n ti ń gbénu rẹ̀ kún mọ́ ẹ̀tọ́ ni kẹ́ ẹ jẹ́ ah, ó túmọ̀ sí pé a bá ma sábàbí tádìsì fi wa kò bá ti yé wa bẹ́ẹ̀ náà làdìsì tí ọwọ́ àwọn ajú wa tó ní béèrè ṣe béèrè yìí pé kí ni túmọ̀ pọ́lọ̀ ń dáadáa mà. lórí àwòrán rẹ̀ àwòrán rẹ̀ ń ṣe lórí àwòrán ádámà ni àbí àwòrán rẹ̀ ń lórí àwòrán ọlọ́ni. anabi sallallahu alayhi wa sallam kan ń lọ sábàbí àdìsí yẹn ni ó wá rí olówó ẹrú kan tó gbá ẹrú rẹ̀ létí màtánàbí wàá rí bẹ́ẹ̀ òfin Ọlọ́run sì ni pé nígbà tó lówó bá ti ṣe bẹ́ẹ̀ fẹ́rù rẹ̀ ìjọ náà ni ó bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ gẹ́gẹ́ bí àdìsí kan tó gbajúmọ̀ tí gbogbo wa ń gbọ́ láwọn ìtọ́ bá mójútó o lórí gbogbo èèyàn ní ń gbọ́ ó túmọ̀ sí pé ẹni tí máa ń kẹ́kọ̀ọ́ ẹni tí kẹ́kọ̀ọ́ nǹkan mi ló máa gbọ́ àdéhìí yẹn ni pé ẹnìkan mú ẹrú rẹ̀ wá bá nàbì wọ́n wá pe ẹrú yẹn ní sauda obìnrin dúdú bí léèrè pé níbo ó ní fi sẹ́mà lókè gbogbo sama o òkè gbogbo sama lọ́lọ́wọ́n bá wa wà pẹ̀lú pàápàá ṣùgbọ́n bẹ pẹ̀lú wa a bá wà gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ṣáájú pẹ̀lú ìmọ̀ rẹ̀ ọlọ́run bẹ pẹ̀lú wa níbikíbi tá a bá wà pẹ̀lú rẹ̀ arábìnrin ni tawalin anabi ni a'tiqha fa innaha mu'mina bọ́kùn ẹ̀rú kò lọ́rùn rẹ̀ ẹ fún lómìnira rẹ̀ múmìnì ni ọgbọ́lọ́ngbọ́ ó sì gba anabi sallallahu alaihi wasallam gbọ́ kí ló dé tọkùnrin fi mú wa pé kí wọ́n ṣèdánwò fún kí sì ló dé tànàbí fi ní bọ́kùn ẹrú kò lọ́rùn rẹ̀ olùgbàgbọ́ òdodo ni ṣé gbogbo ẹni tó bá ti wá gbọ́ nínú àwọn ẹrú náà ni wọ́n bá dòmìnira rárá ìtumọ̀ rẹ̀ ní gbọ́kùnrin ọgbà ẹrú rẹ̀ létí ni ó ti wá dọ̀ràn yẹn pé kọ́ bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ òun wá ń fẹ́ kó jẹ́ múmìnà tó bá jẹ́ múmìnà kóun tún fi gbàlékun ládàá pé tẹ́lẹ̀ tọkọ́kọ́ jẹ́ ẹrú kìí ṣe mùsùlùmí ó ti di mùsùlùmí báyìí ni màá wá bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ anabi sallallahu alaihi wasallam rí arákùnrin yìí tó gbá ẹrú rẹ̀ létí anabi sallallahu alaihi wasallam wá ní ah, a ọgbà létí khalaqallahu adama ala suratihi bó ti ṣe rí ọkùnrin yìí báyìí lórí àwòrán rẹ̀ lọ́lọ́run dá nàbí adam alayhi salam ṣe eléyìí ni ìtumọ̀ hadithi yìí yẹnni kọ́ lọ́n dáadáa mà lórí àwòrán ẹni tó gbá létí yìí tí wọ́n bá mọ̀ pé bí arákùnrin ṣe rí ni bàbá ńlá rẹ̀ rí sọ gbá létí ṣe ìtumọ̀ hadithi yìí náà tọ́ ó túmọ̀ sí pé aha lè gbọ́yé láì kò mọ sábàbí tó eléyìí sì ni sábàbí tó tẹ́bá sọ pé ọ̀dà ìtumọ̀ tí wọ́n tún fún yín pé ọ padà sí di orúkọ ọlọ́run pé ọlọ́run dá arákùnrin yìí ọ dá ádámà lórí àwòrán ara tiẹ̀ lórí àwòrán ọlọ́run kí ni ìtumọ̀ rẹ̀ sẹ́mi pé ọ̀rọ̀ tá à ń sọ tó sún wa lọ sí di ìdáhùn ìbéèrè yìí òun náà nípa ń sọ nípa àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ rẹ̀ wọ́n sì máa sọ ti wọ́n fe nípa ọlọ́run lórí ẹ̀ tó bá jẹ́ pé ìtumọ̀ rẹ̀ nípa ọlọ́run dáadáa lórí àwòrán ara rẹ̀ lórí àwòrán tọ́lọ́run ọlọ́run sì sọ pé laysa kamithlihi shay'un ọlọ́run náà fúnra rẹ̀ náà ló sì sọ fún wa pé kò sí nǹkan kan tó dàbí òun wa huwa as ó ní olùrí pé wípé òun náà jẹ́ ẹni tí ń gbọ́ tí ń gbọ́rọ̀ ó sì ṣe lẹ́ni tí ń ríran àgbọn àbí bá ti dá ádámà lórí àwòrán tiẹ̀ nù tá a bá sọ pé dọ̀míìrù yẹn padà sọ́dọ̀ ọlọ́ọ̀ni àjẹpọ̀ ọlọ́ọ̀ni dá ádámà lẹ́ni tó náà ń gbọ́rọ̀ ó ádámà lẹ́ni tó náà ríran ádámà tí máa ádámà ṣùgbọ́n ìmọ̀ tèèyàn tó lè fi wé tọ́lọ́hún ìgbọ́rọ̀ tèèyàn tó lè fi wé tọ́lọ́hún kìí sọ̀rọ̀ lásán lọ́lọ́hún bá ń gbọ́ torí àsẹ̀míyà bá sì máa túmọ̀ rẹ̀ ni pé olùgbọ́ kìí sọ olùgbọ́rọ̀ torí kọ́lọ̀ ń gbọ́ tí ì sọ̀rọ̀ ga albosir ìríran tiwa sáà lè fi wé tọ́lọ́hún albosir tó wá nu àyà yẹn àní túmọ̀ rẹ̀ pé olùríran olùríran báwo ẹni tí ò jẹ́ràn gan ọlọ́run rí so àwa ti wá la lè gbọ́ nǹkan kan tí ọba sọ̀rọ̀ a lè rí nǹkan kan tí ìbá sì ràn ìmọ̀ tiwa kún wọn kọ́ ìbá ìmọ̀ kan ló síwájú ẹ̀ kò sì sí mọ́nà ní ọgbẹ̀yìn ẹ̀ ọkọ̀ jágbára sàárè kan ọwọ́ ní bàbá tí ń bẹ́ ń bí olùmọ́ni olùmọ̀ báwo ẹni tó ti kú lọ́wájú olùmọ̀ ọ sọ pé ọ jẹ́ olùmọ̀ àìsí ìmọ̀ ló síwájú tiwa kò sí bó ṣe mọ̀ tó lónìí aláìmọ̀ kan ní ọ̀la ni wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a àsìkò tó lọ ń yọ yín jáde nínú àwọn ẹ̀yà yín ó yọ yín jáde láláì màkàn tí ọmọ kankan ni ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ní táwa wù ká mọ̀ aláìmọ̀kan láti jẹ́ lánàá tẹ́lẹ̀ ní paríparí wa pọ́n àtúndì kò sí màmá tó ráwa lọ àti lọ ìmọ̀ lọ náà nù so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o a jẹ́ pé tá a bá túmọ̀ rẹ̀ sí pọ́lọ̀ ń dáadáa mọ̀ lórí àwòrán ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé ó dá lẹ́ni tí ń gbọ́rọ̀ ó sì dá lẹ́ni tí ń ríran ó dá lẹ́ni tí ń sọ̀rọ̀ ó sì dá lẹ́ni tó nímọ̀ a sì mọ̀ pọ̀rọ̀ tiwa ọ̀dàbí tọ́lọ̀ a mọ̀ pé gbígbọ́ tiwa ọ̀dàbí tọ́lọ̀ ríran tiwa ọ̀dàbí tọ́lọ̀ a sì mọ̀ pé ìmọ̀ wa ń kọ́ kò lè dàbí tọ́lọ̀ eléyìí ni ìtumọ̀ àdéhìí yìí báyìí. wáyé o ó wáyé ká pàkíyèsí ara wa lọ síbi wípé àwọn orúkọ ọlọ́run tá à ń ṣàlàyé wọn wọ̀nyí báyìí tá a ní ọlọ́run nìkan ló mọ iye òǹkà wọn ẹnìkan mọ iye òǹkà wọ́n ní bó ló ṣe jẹ́ sọkúsọ wọ́n ní sọ oh, bóyá anabi sallallahu alayhi wa sallam sọ pé inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala aljanna dájúdájú ọlọ́wọ́ bá ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn ẹnikẹ́ni tó bá sọ wọn yọ wà aljanna eléyìí sì ń sọ pé orúkọ ọlọ́wọ́ bá òǹkà rẹ̀ ọlọ́nìkan lọ́mọ sẹ́ẹ̀rí pé sọkúsọ nù yéé ṣe sọkúsọ torí téèyàn bá farabalẹ̀ yọ gbọ́rọ̀ ní kọrí nkọ̀dí kò sì ní yé rárá ṣèbí rẹ̀ náà ní dọ́ọ̀láàmù tó fi jẹ́ pé àìmọ̀ kan rẹ̀ pọ̀ ju ìmọ̀ rẹ̀ lọ bàtà ń ṣàlàyé ńlẹ̀ ẹ̀kọ́ ọ̀ farabalẹ̀ kò yí ọ kó tó di kó fi ilé ẹ̀kọ́ lẹ̀ ẹni tẹ́ kó sì yé tó fi fi ilé ẹ̀kọ́ lẹ̀ bọ́ bá dìgbà tó fẹ́ lò bóun ni ó ṣe máa lò kọrí nǹkan dínà ni torí ẹ̀ hadith anabi sallallahu alaihi ń tọ́ ka yẹn wípé anabi sallallahu alaihi ń sọ pé ọlọ́run bá ní àwọn orúkọ mọ́kànlélọ́gọ́rùn kò sí hadith kan tó sọ pé orúkọ mọ́kàndínlọ́gọ́rùn nìkan làwọn orúkọ ọlọ́run torí pé àdìsí tó kà ọba bọ́ bá mọ̀ túmọ̀ rẹ̀ dáadáa ìtumọ̀ rẹ̀ ni inna lillahi tis'atan wa tis'ina dájúdájú ọlọ́run ọba mọ̀ kúkú ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan o dájúdájú ọlọ́run ọba mọ̀ ní àwọn orúkọ wọ́n sọ pé ọlọ́run ọ̀mà kúkú ní ju àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ o kò síbi táwọn àbí ti sọ bá ní tó sọ ni pé dájúdájú ọlọ́run mọ̀ kúkú ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan o èyí tí wọ́n wá fẹ́ fi tu tí ò sì lè ṣeé ṣe ó ní wípé ọlọ́run òkúkú ní ju àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ o eléyìí lọ́wọ́ àmọ́ wáká torí pé ànábì ó sọ yìí pé laysa lillahi illa tis'atun wa tis'una isman bọ́lọ̀hún ò ní ju àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ anábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ó dàbí àpèjúwe kó lè bá a yọ tí wọn náà bá sọ pé mọ̀mọ́ kúkú ní ẹgbẹ̀rún márùn-ún kan lápò mi ẹnikẹ́ni tó bá mọ̀rú bébà wọn yọ gbà yí báyìí náà ẹnikẹ́ni tó bá sọrú bébà wọn yọ gbà yí báyìí bẹ́ẹ̀ sọ wá túmọ̀ sí kò ní ju ẹgbẹ̀rún márùn lọ láyé rẹ̀ kò túmọ̀ sí sọ̀ńtà anábì sọ̀ńbẹ́ anábì sọ àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ torí ẹ̀ tí a máa túmọ̀ rẹ̀ ní English pé the ninety nine names of Allah ìtumọ̀ yẹn ò ṣe dédé ìtẹ́fì máa túmọ̀ rẹ̀ ní pé ninety nine among the names of Allah ninety nine among the names of Allah kìí ṣe pé the ninety nine names of Allah ninety nine among the names of Allah torí pé àdìsí yìí fi hàn eléyìí tá a kàtà pé ní àdúà títí ìdààmú dànù àdúà títí wàhálà dànù ọlọ́run kó ti ìdààmú àti wàhálà dànù kúrò nù gbèsè ayé kálukú wa kó sì má jẹ́ ká rí kó má jẹ́ àrínú sáré wa kó sànù wájú ọ̀gbìn dàlùkìyàmù àdúrà yẹn nínú rẹ̀ lànà bí sọ pé as'aluka bi kulli ismin huwa lak sammayta bihi nafsak mo ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ tiẹ̀ wọ́n náà tẹ́tí gbọ́ dáadáa kó lè yé ọ mo ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ tiwọ́ lọ tó o fi pera rẹ̀ aw anzaltahu fi kitaabik àbọ̀ sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ ó túmọ̀ sí pé ń bẹ nínú àwọn orúkọ ọlọ́run tó lọ́n fi sọ̀ra rẹ̀ tí ń bẹ nínú alukur'an tí ń bẹ nínú sunna. aw allamtahu ahadan min khalqik àbórúkọ yẹn kò tiẹ̀ sínú alukur'an kò sínú sunna ṣùgbọ́n wù ọlọ́run fi mẹ́ nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tí èsì dandan ni pé ká dẹ́ni náà mà tí èsì ṣe dandan kẹ́ni náà dára rẹ̀ mà. aw ista'tharta bihi fi ilmi al-ghaybi 'indak ààbò tiẹ̀ fi sọ́dọ̀ rẹ̀ wọ́n nìkan lọ dàmà nínú ìmọ̀ àkọ́kọ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀dà èyí tọ́lọ̀ ń fi nínú àwọn ẹ̀dá rẹ̀ tí fi la ṣe lọ. tí ń bẹ tí wa sọ wípé ara náà nìkan ẹnìkan ó sì tún wá àdìsí míì pé tó bá dijọ́ gbẹ̀ndà alkiyama nígbà táwọn ẹrú ọlọ́run bàbá ń sá tó ń sá lọ sọ́tún tó ń sá lọ sósì àti mi àti wọn náà ń bẹ nù wọn á sá lọ sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run bẹ̀rẹ̀ látòrí baba ńlá wa Ádámù alayhi salam ẹ bá wa bẹ lọ́n kọ́lọ́run ṣe dájọ́ wàhálà tá a wà nù rẹ̀ yìí tó wa á tún sá lọ baba ńlá wọ́ yẹ wọn làwọn ò lè ṣe torí pé àwọn náà ń bẹ̀rù lónìí tàwọn ti tó àwọn ẹ Ibrahim alayhi salam ó náà asa lọ sọ́dọ̀ anabi musa aleyhi salam ó náà yẹ asa lọ sọ́dọ̀ anabi isa aleyhi salam ó náà yẹ ó ní ọwọ́ aṣọ fún agbẹ́ lọ sọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam títí tá a fi wá dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tọ́lọ̀ wọn bọ́ wàá gbé anabi dúró ní maqamul mahmud al-maqamul mahmud ayé ẹ̀yìn tó ṣe pé kọ̀tọ́ sẹ́lómi àfa anabi muhammad sallallahu alayhi wa sallam ní kí ata ti ké pé anabi bá wa bẹ́ lọ kọ́ lọ́ wọn bó kìí ṣe pé kìí ṣe pé rétà ń sáká ni pé ẹ bá abẹ́lọ̀ kókó gbogbo asálìjẹ́nà o rárá o gbogbo apáta àti mùsùlùmí àti ẹni tí ò jẹ́ mùsùlùmí bá sì máa sá níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ nù ipe ẹ bá abẹ́lọ̀ kó ṣèdájọ́ torí pé wàhálà tá wà nù rẹ̀ yìí ọwọ́ tí oòrùn fi ń pa kálukú tó ogun bo kálukú látàrí iṣẹ́ tó gbélé ayé ṣe bọ́ràn rẹ bá ṣiṣẹ́ rí bẹ́ẹ̀ lóògùn mú ọ so látàrí wàhálà tá a wà nù rẹ̀ láwọn ẹgbẹ́ bá wa abẹ́lọ̀ kó tiẹ̀ ṣèdájọ́ ká mọ ibi tá à ń lọ báyìí la nabi wa alayhi wa sallam bá a bá ti lọ kò ní sọ pé nafsi nafsi yọ sọ pé analaha analaha èmi ni màá sì èmi ni màá sì fún yín báyìí la nabi wa ó ní màá wá gbéra pa ó di abẹ́ àga ọlọ́run ọba àga ọlọ́run màá lọ síbẹ̀ màá wá bá tọrọ nǹkan lẹ kọ́kọ́ ó túmọ̀ sí pé ẹni tí ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run yọ sàrà tó ṣe yẹn ó ti síwájú ló fi wá sàtẹ̀gùn síwájú ọlọ́run wọ́n dùkọ́ àti sàlàyé gan nínú ìdánilẹ́kọ̀ọ́ kan gan wípé nínú tí islam mú wa pé lè fi sàtẹ̀gùn síwájú ọlọ́run òun náà ní dáadáa tẹ́ ẹ bá ṣe wò ń bẹ̀ ànábì ń kọ́ wa in practice ànábì ó fẹ́ lọ bá wa ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kọ̀kọ́kọ́ sọ pé ọlọ́run mò ń ṣìpẹ̀ fáwọn èèyàn ṣèdájọ́ rárá ànábì ó forí kalẹ̀ fọlọ́ o sì lè yan náfìlà kọ wá o lè kí alukur'an ìwọ ọlọ́run wo alukur'an tí mo ké ṣe nǹkan báyìí fún mi ìwọ ọlọ́run wo náfìlà araka méjì tí mo ṣe yìí ṣe nǹkan báyìí fún mi eléyìí ni ìlànà eléyìí ni ìlànà ẹ ti dáadáa síwájú kẹ́ máa tọrọ dáadáa lọ́dọ̀ يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون eléyìí ni ìtumọ̀ ayé àyè lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa tafsir pé ẹ ṣe dáadáa síwájú ẹ ti dáadáa síwájú kẹ́ fi máa tọrọ ní tẹ̀mí máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí wá ṣe pé ńgbà tó bá ti wá tọrọ àdúrà tán lọ́mọ ṣe sàrà ó ti ṣàdúrà tán ìgbà náà lọ́wọ́ ẹgbẹ́ ọbẹ̀ ṣe kínní kan lẹ́yìn rẹ̀ àwọn àánú dáadáa lọ́kọ̀ ti síwájú dáadáa lọ́kọ̀ ti síwájú bí kéèyàn fẹ́ ṣàdúrà nísìn òkè iná àtọ̀ iná kal kawthar ọ wá sọ pé wọ́n lọ wo súrà tí mo ké ìṣe nǹkan báyìí fún mi kìí ṣe pọ́sàdúrà tán lọ́wọ́ ní nàtọ́ iná fatia ìrè ìdáhùn èèyàn máa ń ṣe bígbà tó ọkọ̀wé kalẹ̀ ọwọ́ àjà rárá kìí ṣe lé yẹn iṣẹ́ rí yẹn ló ti síwájú kó tó di pọ̀ wá tọrọ tara ànábì kọ́gbọ́n àbí so mi alayhi wa sallam eléyìí tó ṣe wípé ìmọ̀ apá kan nínú rẹ̀ láyé bí subhanallah kí ló rò pé wọ́n fi yan Ọlọ́run ṣé borúkọ àti ìròyìn rẹ̀ náà ni ó ní apá kan nínú tí fi yan Ọlọ́run ìmọ̀ láyé bí alkiyama lọ́lọ́run ó ti kọ́ mi nínú àwọn orúkọ Ọlọ́run tí ó ṣe wípé ẹnìkan ọ̀mà láyé ga tó nù so eléyìí túmọ̀ sí pé àwọn orúkọ Ọlọ́run ọba ń kọ́ wọn ò ló ń kà Ọlọ́run ọba nìkan ló mọ iye òǹkà wọn ṣùgbọ́n ọgọ́rùn-ún ó dín ẹyọ kan tánàbí ń sọ yẹn wọ́n ń sọ ìdájọ́ tọrọ mọ́ ni pété yẹn bá fi lè sọ iye òǹkà yùn sísọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kọ́ ọ mọ̀ wọn kọ́ ọ há wọn sórí kọ́ ọ mọ̀ tún mọ̀ wọn kọ́ ọ wájú wọn lápá lára rẹ̀ eléyìí ní òjò wà àlùjánnà o bí ní ìsìn mọ́ mọ̀ pé ọlọ́run àsẹ̀míyà ńlọlọ́run olùgbọ́ ni mọ́ mọ́ mo sì ti há sórí mo sì mọ̀ túmọ̀ rẹ̀ sọ́wọ́ alápánú wa wa àwa mọ̀ pọ́lọ́ wọn bá ń gbọ́ wa tọ́ bá mọ̀ pọ́lọ́ wọn bá ń gbọ́ ó ní ma sọ̀rọ̀ sọkúsọ ṣebí wọ́n lọ mọ̀ pọ́lọ́ wọn bá ń gbọ́ tó ń ṣépè ọmọ yèpè tó ti sẹ́ ọmọ pọlọ wọn bá ń gbọ́ wọn ń pọfọ wọn mùsùlùmí ó sì mọ pọlọ wọn bá ń gbọ́ wọn ń pẹgàn ọmọ pọlọ wọn bá ń gbọ́ òun ṣòfófó kọ lápá lára irú rẹ̀ kọ́ ni wọ́n sọ pé tó o bá sọ ọ wà lìjànà kí ẹ sì pé tó o bá ha sórí tó o bá sọ ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà ọ sọ pẹ̀lú wípé ọmọ túmọ̀ rẹ̀ ọ sọ pẹ̀lú wípé ọ lápá lára ọ sọ pẹ̀lú pọ́ńbẹ lórí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàyí o tá a bá sọ àwọn ọmọ alórúkọ ẹ jẹ́ ká máa pè wọ́n dáadáa o nínú àwọn orúkọ ọlọ́run tá fi sọ ọmọ ká pè dáadáa o bí ká sọ ma ní Abdul Khaliq Abdul Khaliq ká pè dáadáa Abdul Samiya Abdul Fattah Abdul Wahhab Abdul Salam Abdul Qahhar Abdul Qayyum Abdul Hayy Abdullah kìí ṣe táwọn ọmọ akọ ọmọ Fatai Burema Wahabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí ń ba àwọn orúkọ ọlọ́run ọba ẹ̀ ń bà jẹ́ ẹ ti mú kú lábẹ́ porúkọ ọlọ́run ọba nítorí wàhábì kìí sorúkọ ọlọ́run aluwahabu lọ́lọ́run ọba ń jẹ́ fatahi kìí sorúkọ ọlọ́run alifetah lọ́lọ́run ọba ń jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alhamdulilayi rabil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ náà láti gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ wa nkọlọ ọba wa san wọn ní ẹ̀sùn olóore àfi ká gbìyànjú ká mú ọ̀rọ̀ olówó ibi yìí ká mú lò tẹ́ ẹ sọ nípa ta fi lè bẹ́ lọ́n ta fi lè bẹ́ lọ́n ṣé àdúrà kan bẹ́ẹ̀ pé èèyàn fi lè rójú ọlọ́run tó pé àfi bẹ́ẹ̀ bá tó wa omi lọ sọ́dọ̀ ẹnìkan pé tó bá a ṣàdúrà sí nítorí pé mò ń wówó àbí mò ń wó orí ilé ayé bá a ṣàdúrà sí kí ká máa gbé mi. gbogbo àná ti mọ̀ pé kò sínú ọ̀nà kò sínú ọ̀nà gbogbo eléyàn àtànjẹ lásán ni títà lòun kan tó fi jẹ́ pé wọ́n bá a ṣàdúrà sí àní kò bẹ ní ire pé kò bá a ṣàdúrà kọ́rántì rẹ̀ nú àdúrà rẹ̀ ìwọ náà sì ní

kó o gbé kọ́ńtíráàtì fáwọn èèyàn wọn bọ kékin wọn ní sí òsì wọn ní sí òsì ẹ̀sí nǹkan kan nu alukurani tó jẹ́ pé òun ló tá a bá ké kápító rí ẹ̀ pẹ́ran. rárá o pé nǹkan kan bẹ́ẹ̀ náà alukurani pé tá a bá ké àfi ká pẹ́ran àìjẹ́ bẹ́ẹ̀ á kù yóò mú jẹ wa irọ́ lásán kò sínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀. tó alihamudulilayi rọ̀bì làlẹ́mì ọ̀rọ̀ lágbọ́n ká má jẹ́ni tí ọmọ gbélé sàdúrà fáwọn yẹn pé ẹ mọ mẹ́rin wá ẹ mọ gbogbo ẹ̀ wá ká bẹ̀rù Ọlọ́run wọn ní kò sí nǹkan tí ń bẹ́ẹ̀ náà alukurani ti mọ mọ ẹ̀jẹ̀ ran gẹ́gẹ́ yẹn ṣe mọ sọ torí ìdílé ìka gbìyànjú àwọn táwọn máa lọ́dọ̀ wọn náà ó tó gẹ́ ẹja gbìyànjú ká tají wọ́n kàn máa fẹ́ ẹran wa wọ́n fi máa jẹ yín àtàmàlà ni ẹjẹ́ á gbìyànjú ká kè sára ẹran táwa gùn oríjẹ ká mọ̀ lọ fáfá kan ká jókòó nílé wa ká bẹ́ lọ́n fúnra wa kọ́ lóun sì gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ibà ní àdúró sí nítorí àsìkò wa abẹ́ ọlọ́ọ̀ba kí ó dáhùn kó ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa kó fún wa ní àgbóyé inú ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí kọ́lọ́n jẹ́ kí a lè rí gbọ́ ká sì lè e alaykum wa rahmatulahi